وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́wọ́ bá atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anẹ́bọ̀wà Muhammad abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó bá mú ìkẹ́ àti ìgẹ̀ náà bá gbogbo àwọn rẹ̀ àti gbogbo náà ní àpapọ̀ inṣáàlá ta'ala ní èmi a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a ń bá lọ nínú rọmọdọ́nù yìí ẹbá tó fúnra pé ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan a tún máa ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan fún wa kí ó yàtọ̀ sí tafsirul Qur'an a ṣe lé ní pẹ̀lú nínú ìpalẹ̀mọ́ di rọmọdọ́nù wa tí a ń ṣe kátó wọnú rọmọdọ́nù òní àlàyé tàà ń ṣe fún ara lọ́npa àṣọ ìsòlù Qur'an àwọn karaktaristiki Qur'an àwọn nǹkan ẹ̀ṣà tí ọlọ́run bọba lẹ́kẹ̀ọ́lá oṣù tí ọlọ́run bọ́ bá alékẹ́ ọlásọ alfùránì kalẹ̀ ní ìwà mú àwọn ẹ̀ṣà àwọn nǹkan dáadáa tí ń bẹ fún kùránì yìí yóò yẹ kí yẹn tó mọ bàbára rẹ̀ ní kíkà ní lílò ní àti ní nínú àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn nínú àwọn nǹkan ẹ̀sà alukur'an ẹni pé ọlọ́run bọba alékẹ́ ọlá ó fi ṣe ìwòsànsàn fún gbogbo àwọn nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ sí ni ó fi ṣe ìwòsàn láwọn nǹkan tó jẹ́ àárẹ̀ ọkàn ni kódà òfin lórí àwọn àárẹ̀ ara míì bákan náà ọlọ́run ọba alékeọlá ó ṣe ní tí ó sì pẹ̀ fún gbogbo ẹni tí wọ́n bá máa ń kà á ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ tánàbí ní ẹmọ́ ta kùránì òtọ́rú pé kùránì wà ṣe pẹ̀ fáwọn tó ń kà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ bákan náà inú ta fẹ́ ni pé téèyàn bá ń kà á ó fohùn tó dáa kà á nínú àwọn ẹ̀sà alùkùránì kí yá ká dáadáa ó fi ohun tó dá ó fi ká bákanáà nípa àti kọ́ sẹ́yìn wọn ni pé orúkọ alùkùránì pọ̀ inú orúkọ rẹ̀ ní kí alkitab inú orúkọ rẹ̀ ní alfurqan azikir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà fi ròyìn ẹ̀ àwọn òròyìn ẹ̀ náà pọ̀ bákanáà nínú àwọn ẹ̀ṣà al-Qur'an wọ́n ni wípé ní kíká rẹ̀ sábà ń ka ìjọsìn ni bí wọ́n bá pẹ̀ ara fi kàn bẹ̀ ládá ni yóò fi gbà nínú ẹ̀ṣà rẹ̀ tó ní pé àtẹni tí ń ka àtẹni tí ń tẹ́tí sí ni wọ́n mọ̀ ṣe kíní wọ́n mọ̀ gbalada ọlọ́run bọ̀ bá alìkẹ́ ọlá ni pé ọ̀yẹ̀dà alìkùrán tó ń bá ń ka alìkùrán fastami'u lahu wa ansitu ẹ máa tẹ́tí kẹ́ gbọ́ kẹ́ ti dákẹ́jẹ́ la'allakum turhamun ẹlẹ́bà jẹ́ ní ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ló fa nígbà tó bá wa tí ẹn tí ń kaba dé àyà sájídà táwa náà ti ń tẹ́tí sí tó bá débi tí ó ti forí kanlẹ̀ àwa tí à ń gbọ́ náà á forí kanlẹ̀ pẹ̀lú ẹ̀ torípa jọ ń ṣe ẹ̀ bákan náà àwọn ẹ̀sà rẹ̀ ń pé pépà rẹ̀ nǹkan ọ̀wọ̀ ni agbọ́dọ̀ bọ̀wọ̀ rẹ̀ ẹ̀ ló fà ń gbà tí ó bá já àbí ìta lò mọ́ agbọ́dọ̀ tọ́jú rẹ̀ agbọ́dọ̀ fi ráre ọ̀nà méjìlá lẹ́gbà láti fi tọ́jú rẹ̀ imma bidafniha aw harqiha aw harqiha bóyá kí ajo nínú bí káàbò mọ́lẹ̀ ní fáyè tó mọ́ àbí ká tún ná torí pé pépà nǹkan ẹ̀sà ní a gbọ́dọ̀ fi sí ilé ilẹ̀ a gbọ́dọ̀ fi síbi tí ó ti máa rárí ní àwọn ẹ̀sà Al-Qur'ani rí bákan inú ẹ̀sà tá a ti sọ sẹ́yìn onẹ́nu pé ká máa mú ìrìn àjò lọ lú àwọn ọ̀tá sáńbá wa jagun tó tó bá rí Kùránì lọ wọn gba ìwé òfin tó gbójú lére wọn lè tọ̀ sí wọn lè yàgbẹ́ sí pé láti fi jẹ́ káwọn ṣe nǹkan tí ó dùn àwa mùsùlùmí ẹnu jẹ́ mẹ́sàn Al-Qur'ani pé àní mo lọ lọ àwọn ọ̀tá tí a ń bá jagun tí ká ń bá yẹyẹ alkùrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ẹ̀sà tó wà fún bákanáà nínú ẹ̀sà rẹ̀ náà ni pé àìfìlà akáyè tó ìyẹn la fi sọ síwájú ọ̀nà tá a máa ń gbà tó kùrán akáyè tó pé ìmẹ́kẹ̀wò bí mo ṣe rò pé yóò ríre àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí a ti kọ́ bákanáà àìgbàrí kùránì wá pẹ̀lú ìtumọ̀ ìyẹn pé bí kẹ́lìmẹ̀ ṣe wá gẹ́gẹ́ láàánú káwọ́ gbọ́rọ̀ yìí títùmọ̀ mi kò sí gbólóhùn kan tẹ́ gbé fáyè kan nù alùkùránì tó sì dédé alùkùránì kódà kó lárúbáwá kọ́nà ni àpélé synonyms ni ó ní túmọ̀ ìtàbálòbílẹ̀ ilé náà ni ó tù kọ́ wá yí alhamdu kọ́ wá mọ̀ túmọ̀ tí alhamdu ń tukọ̀ wá gbé sáyé alhamdu yẹn kùránì kọ́lọ́ ń kà mọ́ gbólóhùn tọ́lọ́ ń lò òun náà ni wọ́n náà gbọ́dọ̀ lò ẹni máàlìkì òun náà lọ́jọ́ ẹ̀san ọ̀gbọ̀rọ̀ pé dínú kọ́ wá iṣẹ́ àjàsá wá ní mọ́lìkì yàwó èdè jàsá ìrìn tó bá kàbẹ́ kùrán nìkan ní kà mí. ibi tọ́lọ́ sọ pé dáàrú lè áàkírọ̀ ọ̀gbọ̀rọ̀ pé dáàrú ilé ní kọ́ wá ní báyìí tó lè áàkírọ̀ kọ́ wá ní sèbílé náà ní àyíyí gbólóhùn kùrán káwá tó sọ pé ìyẹn tiẹ̀ wá gbé sédè ẹni tó bá ń ka translation kùrán kì í ṣe kí ní kà kéfì kùránì ní ká ẹni máa ń ka tẹ̀síìr tí pé lárúbá náà ní wọ́n fi tún kùránì kéfì kùránì ní ká yẹn pé a lè gbé kẹ́límọ̀ mi gbólóhùn mi sáàyè gbólóhùn kùránì kó a máa jẹ́ kùránì kò ní jẹ́ kùránì mọ́ nínú àwọn nǹkan ẹ̀sà tó nìyẹn bákan nínú ẹ̀sà pé ọlọ́run sọ ọlọ́run sọ nípa ìpínlẹ̀ ìbàjẹ́ kan ò lè wọ́ àwọn tíra tọ́lọ ń sọ kalẹ̀ kí alkùránì tó dé sísọ rẹ̀ ọlọ́ngbé ti ọ̀dọ̀ àwọn èèyàn ìgbàjẹ́ wọ́ wọ́n yọ kún bẹ́ẹ̀ tí kíní wọ́n fi kún wọ́n yí mí padà ṣùgbọ́n alkùránì kẹrìm ọlọ́ni inna nahnu nazzalna dhikra inna lahu la hafizun àwọn aláfa alukur'an kalẹ̀ àwọn náà sì láàmú sọ ọlọ́run sọ ìbàjẹ́ kan wọ́ kùráyè débẹ̀ bákan náà ọlọ́run bọ́ba alékiọlá ó tún wá ṣe ń rọrùn fún àwọn èèyàn láti sọ ní kíkọ ní àti láti sọ sínú ọkàn wọn nínú àwọn ẹ̀sọ́ alukur'an rèé tẹ́gbẹ́gbẹ́ sẹ́nìkan lénìí tí ó fi nǹkan kú alukur'an àyàbíká ṣeré ẹ̀tú kọ́lá kò ní ìdíjọ́ kejì àbí tí ò bá jẹ́ kó kó bọ́ síta lókù a máa tẹ̀síwájú nínú àwọn nǹkan ẹ̀ṣà alukur'an yìí nínú ẹ̀ṣà rẹ̀ ni pé anáwó àǹfàlítú min hafizi kùránì a máa yọ fúdá a máa bọ́ kọ́rọ́ kúrò ní ọ̀dọ̀ ẹni tó bá ha ẹni tó bá ha alukur'an kur'an a máa yọ fúdà kù nínú ọkàn rẹ̀ ìyẹn pé inú ẹ̀dá ẹni tó alukur'an ó ti wò ó ha tó òun náà tó lè gbàgbé torí kánú bí wàá mọ̀ ṣọ́nà sọ́lá ó sọ náà ọ̀rọ̀ rẹ̀ kan tí alimami Bukhari àti alimami Muslim sàmìlẹ̀ jígbà wa anábi ni bí sàmà lè áhàdékun anyakul kò dáa tó kò bá mú kẹ́ni kọ̀ọ̀kan yín máa sọ wípé nasitu ayata kaza nasitu ayata kaita wa kaita mo gbàgbé aya báyìí àtàyà báyìí báyìí ti àtẹ́lẹ̀ mo ti gbàgbé anábi kẹlẹ́mà tí ò dáa bàlì nọ́ọ̀sì ya bàlì nọ́ọ̀sì tó yẹ kó sọ̀rọ̀ ká ọlọ́run ní kí n gbàgbé àyà yìí ti kó lọ́kàn mi yàtọ̀ kí ó ti kó lágbárí mi anábì ní wàstẹ́r kírù kùrán ẹ̀yà máa ta kùrán lákàtúkà ẹ̀ máa rántí ẹ̀ ìyẹn pé ẹ máa ṣe mọ̀rọ̀ já rẹ̀ فإنه أشد تفصيا من صدور الرجال من النعم النبي يتري القرآن أما يفدك لك نتبع فيها gẹ́gẹ́ bí ránkú mi ṣe máa ń yọ kúrò lórí ìsúta súnmọ́ afẹ́ká gbọ́ àrin yìí dáadáa ní kùránì máa ṣe kíní ni máa ń kúrò ọkẹ́ ẹni tó ha àbí ìfìkanú hadisi mi anabi ni inama masalu sahibil qur'an era pejowe ẹni tí qur'ani wà lọ́dọ̀ ẹ̀ tó al qur'an kama sali sahibil ibil al mu'allaqa ora gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí ó so rankun mi male ni in ahada alaiha amsakaha tó bá ń sọ dáadáa yóò rí rankun gini yóò rí mú wàyí ní afọlákọ̀ ha záàbá tó bá fílẹ̀ làkúnmí ó ti gíní yóò rìn lọ anẹ́bí ní àpèjúwe ẹni tó wá kùránì àpèjúwe rẹ̀ ayẹ́bí ń sọ tí ó máa tẹ́lẹ̀ lẹ́yìn tó bá alkùránì pé ilé tó máa gbàgbé nínú ẹ̀sà kẹyà máa sọ kẹyà máa sọ eléyìí tí ó máa ṣẹlẹ̀ fẹ́ tó alkùránì káàzọ fẹ́ tí wà áhà mún jẹ́ òtẹ̀ àrí ẹ̀bọ́ òtẹ̀ àtẹ́lẹ̀ ẹn tó ha yóò lè gbàgbé ó máa gbàgbé wọ́n tó ka ilé fún ẹ̀sà alkùránì pé inú ẹ̀sà rẹ̀ ni pé alínú àbàtò ní inú tó dá tó tó wà ni nítorí bọ́lá àdìsọ́pé nǹkan ìdá ìkẹta yàtọ̀ àmọ́ ìgbàgbé ẹ̀sìn nínú àwọn ẹ̀sà nínú àwọn nǹkan karakitaristi tó dáa tí ó wà fún Kùránì ni sáré ṣàlàyé dídá rẹ̀ ẹ́ jazakallahu khaira pé ọlọ́run fẹ́ kí ní ìyẹn mọ̀ ká ní àkàtúkà ẹ̀rí pé ẹni tí wọ́n ń ṣe mọ̀rọ̀ jáde tó tún máa ń dúró ti Kùránì jù níta ni. Tani àwọn tán ju àwa tá àti kiri lọ tá a lọ àìpé dáadáa tá a fẹ́ kó ṣẹlẹ̀ nínú ìgbẹ́ tó bá ti há rẹ̀ ní ti mo ti há mo ti há yóò kò ní ìdíkẹ́ máa kà mọ́ ṣùgbọ́n tó náà pé ọmọ ilé gbàgbé tó bá fi ilẹ̀ láàrin oṣù kan tó pé súra mi yóò rí pé yóò máa kọ lẹ́nu káìpé mọ́mù ni ọmọ ṣe kíni ọmọ ṣe fátìhù tó tún lọ sí yóò tó tó kàá ẹ̀rí pé ẹ̀sà ló tó jẹ́ fún kò ní jẹ́ kó fi alukurani lẹ́gbàá kankan ẹgbẹ́ fún ẹ̀rìfáìfà àgbààgbà táwọn lágbàáyé ẹ̀wọ̀n èéfì kurani lẹ̀ torí pé nípa àṣà yóò máa ṣẹlẹ̀ fáwọn náà tán bá fi ilẹ̀ wọ́n máa ṣe gíní wọ́n máa gbàgbé ayé pé ẹ̀sà ló tún jẹ́ ẹni tó bá ti rí háàsì sórí ẹ̀pẹ́ ẹni tó bá rẹ̀ nìkan tó jẹ́ hafiz yóò rí bóti máa tún kùránì kan gbogbogbà gbogbogbà gbogbogbà bí dé ń ká yẹ pé kó mọ́ gbàgbé bẹ́ẹ̀ ni ládàrí ọmọ ṣe kíní yóò máa pọ̀ sí àìpé ilé inú ẹ̀sà ló jẹ́ sẹ́ntúbà alkùránì torẹ́ lómi lè wọ́n pé ǹgbà ah, tí ẹkùn ní èyí òkú máa gbàgbé kí kú máa ha yóò wá fi ya rẹ̀ lẹ̀ mẹ́tẹ̀ ilé yóò dá kọ́ ha kọ́ wá mọ̀ bẹ̀rù kọ́ mọ́ gbàgbé kọ́ máa kà á ní àkàtúnkà kọ́ máa kà tíra ọlọ́run lọ́kàtúnkà àgbéga ní ọmọ jẹ́ fún ẹgẹ́ bí inú àwọn àdìsí àti kọ́ sẹ́yìn kànáàbí ní ẹ̀mà kàáfà iná mọ̀ sí látàkà fi áàkiri àyà tẹ̀kọ̀rọ̀ òhà yẹ pé fóòsì ẹ ipò ẹ lọ́dọ̀ ọlọ́run ayé pé nǹkan yìí nínú ẹ̀ṣà alìkùránì pé ẹni tó bá ha yóò máa dégíní yóò máa gbàgbé rẹ̀ ògógó mọ́ gbàgbé náà ní kó máa kà lákàtúkà lákàtúkà bí wá sí ń kà lákàtúkà yẹn bẹ́ẹ̀ ni ó máa ní láàdá ní ọ̀dọ̀ ọlọ́run nínú àwọn ẹ̀ṣà o lè gbàgbé fọ́nà ẹjẹ́ ẹmọ́jọ yà lẹ́nu ẹni tí ó wá ju suratul Qari'a àlọ́dé nẹ́ẹ̀sì tí ẹ bá ka ẹ̀hùn bóyá ẹlòmíì fi ń kírun kọ́ ápùn ẹ̀ka kírun mọ́ náà àbìkò kan ó lè gbàgbé pẹ̀lú pé àwọn ìsọ́rù sùwárì náà àwọn sùwárà tí kò gùn ni torí bí wọ́n ti gùn tó náà ó lè kọ́yẹ̀ lẹ́nu ó lè so ilé ìfi hàn pé ní níta bá alukur'an ká máa kà á lákàtúnkà torí pé anabi amadu asala ó ní kur'an tẹ̀ríun aṣáájú tafasíyà mi sùdórí rìjáàd mínà nàámi a máa bọ́ lọ́kàn yẹn a máa yọkódákò lọ́kàn yẹn gẹ́gẹ́ bí àbí ju bí tàǹkómi ṣe máa yọ lórí ìsòtí àbásọ́mọ́ lọ. ẹ̀kọ́gùn rẹ̀ náà ni pé kàmàkà ní akàtúnká bákan náà nínú àwọn nǹkan ẹ̀sà alukura ni a yẹn lòdì eléyìí náà ó súnmọ́ ìta àti kúrúṣẹ̀ kan a yẹn kùránì lòdì bóòlù ẹ̀sẹ̀ yẹn kùránì lòdì ẹ́ kí wọ́n máa kàkọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ká kùránì ní àwẹ̀ àwẹ̀ wá dé ó kàn fi kùránì hábì kan ọ̀sẹ̀ kan lọ ọ̀sẹ̀ méjì lọ oṣù kan lọ kọ̀ká kùránì ẹni ẹni gíní ó ti ṣe ìjọrọ̀ ọ̀nà kùránì ó ti yẹ kùránì lódì ó ti àbándọ̀ ẹ̀ ẹlòmíì tó wá àbí kó mọ gbọ́n owó aláǹtakùn kúrò àbí eruku lára kíni ara kùránì ẹni ẹ ti yẹ kùránì lódì bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ yẹ lódì ọlọ́bọ̀ọ̀bà lẹ́kẹ̀ọ́lá sọfánà alkùrán náà sátọ̀ fòrkọ́n àyà 30 ọlọ́ni wà kọ́lá rọ̀súl ọlọ́ni òjíṣẹ́ sọ pé yáàrùn bí ire ọlọ́run ọba mi inna qawmi àwọn ẹjọ́ mi ittakhadhu hadha alkùrán mahjura túnmọ̀ ti òjíṣẹ́ sọ fọ́lọ̀ pé ah, àyẹ́ mọ̀ ti yan kùránì lódì jama bó ní o ṣe ní wà náà tán yan kùránì lódì jẹ́ pé ọtí gbèsẹ́gbẹ́ kan ọ̀bì kíta pẹ̀lú kíkà rẹ̀ mọ́ ilé yorùbá mọ́ èyàn ti tún lè mọ́ yan kíkà rẹ̀ lódì kó yan lílò rẹ̀ lódì kò ní àwọn ah, ẹ̀fọ̀rọ̀ kùránì lẹ̀ ìfìyẹ́ kan ẹ̀fọ́ ní ọ̀rùn ẹjá ẹjá ẹjá pìntàmì gbé ẹjá bílò lákàí wa àbíkẹ́ láṣà wá sọ gbogbo nǹkan kọ́ ní amẹ́lókè kùránì kùránì kí lẹ́yìn ẹ́ sọ oyin kùránì lódì ní ẹlòmíì lè mọ́ jẹ́ pé kíkà rẹ̀ lóyìn lódì ó lè mọ́ kà ṣùgbọ́n òfin ẹ̀ kò fẹ́ gbọ́ ẹjá wo tó fún wa sọ ní ẹjá wo tí lánàá gbé kalẹ̀ ẹjá wo àṣà wa oríṣiríṣi lẹ́mọ̀ gbọ́ láwùjọ wa lé ẹ̀rọ tó wọ́n ti pé ẹjá anágbésí láká ìwò ìrọ̀ ẹni bẹ́ẹ̀ ti yẹ kùránì lóde ọlọ́run sọ pé ní ọ̀kọ́lá rọ̀sùn òjíṣẹ́ sọ anábì sọ ká yàrọ̀ ìrọ̀ náà bá mi iná kọ́wọ́ mi tàkàzú hàbàl kùránì màjúrọ̀ káwàá máa ti ní àwọn tí wọ́n yàn alkọ̀ánì lójú káàmà káà ní gbogbo gbà káàsì máa lò fí ẹ̀ wọ́n yẹ pé ní Ramadan nìkan náà láàmà ka alkọ̀ánì ìyẹn ò bá mú inú Ramadan tó lè léèké nǹka ní ìgbọ́kọ̀ mi ni pé nígbà mi ní ànímọ̀ká ọlọ́ọ̀ni kàzálíkà nà kúsù àlẹ́yìnkà mi ní àmbá ìmá kọ̀dì sábàkọ̀ báyìí láti sọ fún rẹ̀ Muhammad a ń sọ́tàn fún ẹ a ń fọ́ ní formation pa àwọn ànábì tó ti ṣíwájú ọlọ́sọ̀tàn oríṣiríṣi fánúbà Muhammad ti Nuhu ní ti Hudu ní Sọ́ọ́lù ní Ṣùáìbù ní Lútù ní Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni à ń sọ́tàn fún rẹ̀ ànábì àwọn tó ti ṣíwájú faqad ataynaka min ladunna zikra zikiru ìrántí tí ṣàlùkùránù ti wá dé wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ wa òní àlàáfi sọ gbogbo oríṣiríṣi ìtàyí fún ẹ ó ti wá dé wá látọ̀dọ̀ wa ìrántí tó yẹ pé ní man àárọ̀dọ̀ àníhù ẹni tó bá kẹ̀yìn sí tó àbándọ̀ ẹ̀ tí ó lò fa innahu yahmilu yawmal qiyamati wizra a ó ti rú ẹrù ẹsẹ̀ yóò jí àlọ́dọ̀ ọlọ́rọ́jọ́ gbìndà kìyàmọ́ ẹni tí rẹ̀ ti dé bá tó àbámbẹ̀ tí ó tẹ̀lé yóò jí àlọ́jọ́ gbìndà kìyàmọ́ yóò wà nù náà pé kọ́ nídi ìnà fi yóò wà nù ìyẹn pé wàhálà tó fọ́ ara rẹ̀ fà àwọn ẹrù ẹsẹ̀ rẹ̀ yóò lọ́jọ́ gbìndà kìyàmọ́ yóò mọ̀ bẹ́ẹ̀ gbé ẹni tó bá kẹ́yìn sí òfin ọlọ́run ẹ̀rọ ọlọ́run tó àbámbẹ̀ ọlọ́run bá yọba lẹ́kẹ́ ọlá ní inú ẹ̀ṣẹ̀ ńlá ló wà bákanáà lọ́n sọ láyé pé wà mọ́ ní àárọ́dọ̀ àwọn zikiri ẹni tó bá kẹ́yìn sí ìrántí mi níbo ni rántí ọlọ́run wà ní alukur'an nọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run fa iná láhù ma ń ṣàtà ń dán ka ìgbésí ayé rò ìyẹ́pẹ́ tí ò bá lò òfin ọlọ́run gbígbé ayé wọn nírọ̀rùn gbogbo àná láti bá ti ń báyé sí ayẹ́lẹ́mọ́ ka Kùránì nínú àìsùgbọ́n òfin rẹ̀ àtẹ́lé ẹ̀rù gbé ayé wọ́n ṣe rí wà nira tẹ́bá lówó ní sówò sí owó wa bọ̀ sí gbádùn wa sí fọkànbalẹ̀ wa owó nǹkan kẹwà ní àyìn gbádùn ẹ̀ bó ti ẹ̀ká gbádùn ẹ̀ ẹ̀kàn mọ́ gbọ́ ó kọ rẹ̀ lásán tó gbé lẹ́yìn bá ti lò fi ọlọ́run ọlọ́run nígbèsí ayé wọn ò ní rọrùn fa inna lahu ma'ishatan danka ó gbé ẹnikẹ́ni tó bá ti kẹ̀yìn sófin ọlọ́run ìgbésí ayé rò ní rọrùn wa nahshuruhu yawmal qiyamati a'ma tó bá dọjọ́ ògbéde alkiyama àtọwà ti kìíní àtọwà gbèdìdì níbi ti afọ́jú agbèrè nífẹ̀ẹ́ eh, ìgbédìdẹ afọ́jú kọ́lá rọ́bì ní ma ṣàṣàrtà ní àmà wàkọ̀dìkún tó bá sí rọ yóò máa sọ pé ọlọ́wọ́n ọba ilé tó gbé mi dìde lábọ́jú nígbà tí mo wà láyé òun rí náà kọ́lá ọlọ́run kàzálíkà àtàtìkà ááyà tó fánẹ́sì táhá ọmọ tó ṣẹlẹ̀ sí ẹ gẹ́gẹ́ báyà wa ọlọ́run ọ̀rọ̀ wa ọ̀rọ̀ àwọ̀ ọlọ́run ti wá bá láyé òfin ọlọ́run ẹbọ yóò ti wá báwọn náà fẹ́ kífànà sí tàhá ọ̀pátì ẹ̀rí ìjẹba tó fẹ́ntẹ́ àbándọ̀ kùránì ọ̀pá kíkà rẹ̀ ti ọ̀pọ̀ òfin inú ẹ̀ ti wákàtà lẹ́kàlẹ̀ yàwó mọ́tò ń sà bẹ́ẹ̀ náà lápá nítorí ọ̀ṣẹ́ náà láàbí san ẹlẹ́sàn ìlànà pé kéèyàn pa òfin ọlọ́run tì kéèyàn yan kùránì lódì ní kíkà ní àbáwọn òfin inú ẹ̀ tí ó fàyà fún lọ́jọ́ gbẹ̀dàlì kìámà kéèyàn yan lódì sábà sọ pé kálò òfin ọlọ́run ó bẹ̀rẹ̀ látòrí ìyàn gẹ́gẹ́ fún ara rẹ̀ tọ́lá máa kẹwọn ní àwọn olórí olùfin ọlọ́run hmm, òfin bẹ̀rẹ̀ látòrí ìwọ gẹ́gẹ́ fún ara rẹ̀ kí àtiwọ náà kọ sófin ọlọ́run ẹlòmíì gan tó pera rẹ̀ láàfà òun gan ló kọ́kọ́ sọ pé ẹja ẹja gbé ọ̀rọ̀ ẹ̀sìnkọ́ lílé tó ṣẹlẹ̀ yìí àbí ọ̀rọ̀ kí wá ní ọ̀rọ̀ làákàyè ẹja fàṣà wa tó ẹja wo tó fi wá tọ́ ara àgbé kùránì ti sẹ́gbẹ̀ kan ọlọ́run ẹni tó bá ṣe bẹ́ẹ̀ agbèdìde nípìdìde afọ́jọ́lọ́jọ́ ọ̀gbẹ́dà tí a mọ̀ yóò máa sọ pé mò ń rìnà láyé lọ́ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run wá bẹ òfin ọlọ́run débẹ̀ fánà sí sàhá ọpátì ọ̀kàbá líkàlì yẹ́wò mọ̀ tún sàhá àwọn oníkọjá àlà tó jẹ́ pé wà lámù yóò mìnú bí ayá ti rọ́bẹ̀ ògbòfin ọlọ́run bá gbọ́ kòtẹ̀lọ́rọ̀ ọlọ́run wàlá azábùl àkúrọ̀ ti aṣáájú wà ábẹ̀kọ́ ìyàlùkìyàmọ̀dẹ̀rẹ́ yàtọ̀ lágbàá lọ ni pé alukur'an ní tá ní kàfùfù ní àgọ́dọ̀ yẹn lódì tìláwàtán wà ámàlàn ní kíkà ní àbíká lófin ẹ̀ wọ́n yẹ pé gba rọmọdán nìkan là á máa kà á tí rọmọdán bá lọ tán àágbé síbi kan àtẹ̀ní ọbí tó wà ní olé wa mọ́ bí wàá bu síbẹ̀ ẹ̀rọ àwọn ẹlòmíín á gbé kúránì sẹ́yìn mọ́tò ó lè má máa kà ó yóò kó bí akọ̀rọ̀ ní ọmọdé ogun wa bí tẹ́lú yóò ti kú sẹ́yìn mọ́tò ẹ̀ agbọ́dọ̀ mọ́ kí akọ̀rọ̀ gbogbo gbà bákan náà òfin inú ẹ̀ agbọ́dọ̀ máa lọ agbọ́dọ̀ yẹn lódì náà tábí maka àmàkà lọ́pọ̀lọpọ̀ àmà fi kírun ọlọ́ni wà mínà lẹ́ìlì fataha jàdìbíhì náà fílà tọ́lák lóòrù ma yẹn náà fílà ma ti tàhájú tí a bá ti fi tàhájú kí láàmà kàmbẹ̀ kùránì bákan náà ọlọ́run yà àwọn tó máa kàn gbogbo gbà ọlọ́ni min alil kita ummatun qa'imatun yatluna ayati llahi ana al-layli wa hum yasjudun ńlá fún ta fún tíra yóò bá wa mùsùlùmí náà wí àwọn èèyàn ọ̀kan wà nù wọn tẹ́pẹ́ yatluna ayati llahi wọn a máa ka so agbọ́dọ̀ máa ka alukur'ani dáadáa agbọ́dọ̀ yẹn lódì kí ìyàtọ́lọ́ ni yóò máa bẹ fún àtọ́ yóò bá yẹn lódì fún bá ṣẹlẹ̀ sí wa nam yẹn ló dáa tí kálukú wa bá ní alwíìdì alukur'ani tá a bá ní wíìdì alukur'ani kéde wíìdì sófin o iná jẹ́ alwíìdì ní ìjọsìn tó máa ń ṣe tó ti dé kíni tó ti sọ́ di bàbá pé ní àbáyọ̀ àmàṣe ní ìtí òta kẹsì ni ó bóyá jísù kọ̀ọ̀kan lọ́mọ kàlójọ kọ̀ọ̀kan ni tó bá pín àlùwórí lè kùránì rẹ̀ bá wọn ǹjẹ́ ọlọ́mọ fi ka kùránì kan oṣù kan ẹ̀kọ́ àtàwọn ti wúrí náà kọ́ ẹjẹ́ kú já ẹ̀nàgbà àlùwórí gẹ́gẹ́ ló pé ń tọ́ka kì mọ́ lẹ́njọ́ kẹta múráyè lénìí wọn lọ bí tẹ́lẹ̀ tó wá kà tó bá tó dọ̀la ti tẹ́kí ni ọ̀tìpàdé náà jẹ́ àlùwírídù ni pé ń tọ́ ọmọ ṣe ní gbogbo ìgbà tó bá ti mú máa ń pa àti ní oṣù kan yẹ kí wọ́n ká tó bá ń ka jíjù àtàbọ̀ ìgbà ọlọ́mọ fi ka Kùránì twenty days inú ogún ọdún ní ogúnjọ́ ni wọ́n ka Kùránì kan ìgbà mi lè wá ti di adé ọmọ bá tó bọ́ ti ní ẹni àlùwírídù tó ọmọ ń irú àwọn àbúkàtù ṣe láàárọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀ wúrí dùn ìyàwó mi nìyẹn ṣe gbogbo ọ̀tọ̀ bá lọ́mọ ká méjì níjọ́ kan níjọ́ fi kan 15 days àìpé láàrin oṣù kan ọ̀ọ́ka kùrán méjì fún ẹ̀pọ̀pọ̀lọpọ̀ ka ọ̀sẹ̀ àmọ́ra ilé ìmọ̀lọ́bíṣẹ́ àbí ọ̀tẹ̀ ìdéjìmọ̀ ó wá lè di ọ̀sẹ̀ mẹ́ta tọ́túnmọ́ka méjì méjì mọ́ ẹ̀kọ́ ẹ̀ tí ń kọ́ ti bá ní ọ̀tọ́ bá lè lágbà tó ń ka jísù mẹ́ta níjọ́ kan jẹ́ mẹ́rin ọmọ ni ò ní jẹ́ kéèyàn ṣe ìjọ́rọ́ lórí yẹn kùrán lójú àbẹ́yìn tí hana fẹ́ gbogbo àwọn ọmọ ti mọ̀rọ̀ jà ìdí tí bá lè ṣe níbẹ̀ gbogbo àwọn ilé nínú àwọn òyúṣe wa nínú ọ̀nà tí ó sì ràn wá lọ láti pé à ní mọ́ Kùránì kíkà ni kí awo ti Abdullahi ibn Amr ibn Asi radiyallahu ta'ala anhu ìkànnà sahaba tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ìbádà lọ bá nẹ́bí wa mọ́mọ́ta sọ́lá ó sọ fún ọ̀tẹ́ ma ń gbáwẹ̀ kí sánàbí bá bá dé bí àwẹ̀ Dáúdù pèyìn ló lóore jù ń gbàwẹ̀ jọkan ń fi jọkan lẹ́ nígbà tó wá dé bí Kùránì náà Abdullahi ibn Amr ibn Asim ó bí ànábì pé mo fẹ́ mọ́ báwọn ti fẹ́ ka Kùránì ànábì sọ tó lóṣù kan fún olóńlágbà jù bẹ́ẹ̀ lọ ó sọ ètò kéré sí mo lágbàjú ẹ lọ títí títí tánà bíbí bá dé jọ mẹ́ta àníwá pé mọ́jọ kéré jọ mẹ́ta tó bá kéré jọ mẹ́ta ìyẹn ọ̀ ní rí bí ọ̀sìn nígbọ́ yìí abdullahi ibn amr ibn asi alwiri lil qur'ani rẹ̀ kíni qur'ani kan láàrin kíni láàrin jọ mẹ́ta tó bá bẹ̀rẹ̀ kan lẹ́yìn yóò parí lọ́tún láì tó bẹ̀rẹ̀ mẹ́bí jọ mẹ́rin bó ṣe ṣe lọ láti gbà ọ̀dọ́ ẹ̀ ọlọ́wà ní kẹ́mi ẹgùn láyé ìgbà tó ti wá dàgbà ó wá nira ó wá ní á ah! nígbà níbi ń mi ní àwọn ọjọ́ ìpé 15 days tí mo ní mo lágbára àwọn bàbá mọ̀nà bá sì ti mú irú àwọn èyí ó ti wá dàgbà báyìí ẹ̀ ara àgbà ọ̀dà bí ààrẹ ìwé mọ́ ṣùgbọ́n tó ti bẹ́ oúnjẹ ra rẹ̀ ń pàtó wípé tó níta fẹ́ lò ní pé àwọn ilé ṣíwájú wa ẹgbìyànjú lórí ìbádà ìmọ̀ta Kùránì púpọ̀ aró méje kódà náà tán kó pé ka méje ibi tó ti díjọ́ kàrí ibi tó díjọ́ kejìrì tábà tẹ̀wọ́ alágbára yíò kódà ó yẹ pé jíndù kan ọ̀tún lè kà dá jíndù kan sí méjì ẹgbẹ́ láàrin oṣù méjì ti so Kùránì kita kìí ṣe ní Ramadan nìkan afẹ́ká tó ta lọ́pọ̀lọpọ̀ ní Ramadan sọ̀rọ̀ bákanáà inú tó tó súnmọ́ tí a kàtíwájú ó ní tahrir min nisyanihi ìsìnkọ̀ fún wa bí gbígbàgbé rẹ̀ ká má gbàgbé hmm? ẹ̀sẹ̀kọ̀ fún wa bí gbígbàgbé rẹ̀ yẹni hadith kan tí ó wà sunan abi daud àti tirmidhi méjì gba àdísì wa àdísì anas ibn malik alánàbí ọ̀dọ̀ sọ́nà sọ́wọ́ ikú ní orí dọ́tí aláyà ujuru ummati wọ́n fi hàn mí reward ẹ̀san tí àwọn ọmọ ìjọ mi ó máa rí níbi àwọn iṣẹ́ lórí tó máa ń ṣe hatta alqadha yukhrijuha ar-rajul min al-masjid ó bí débi nǹkan ìnira ìdọ̀tí téèyàn mú kó nu mọ́ṣáláṣí inú tó fi hàn nẹ́bì nù kẹ́dùn pé ní ìtumọ́tẹ́láṣí ṣe inú tó ní ládá púpọ̀ ní ẹlòmẹ́tì lọ tí ìtumọ́tẹ́láṣí tán yóò jáde yẹn látọ̀ fún aláàrínká ní àkéèsì tá a ṣe fún alánà pátábá ṣe ìtọ́rù tán ẹlòmẹ́tì ẹ̀fẹ́ òkú àkàn náà gba ń lọ ti ẹni yẹn akọ́kọ́ gbìyànjú bọ́ọ̀sì ní ìsìndọ̀sí tí mọ́ṣáláṣí ẹgbọ́ta ní ìlọ́pẹ́ ní alìbùsọ́ọ̀kù fìlìmọ́sì jìdì kàfíà kí ni akẹlẹ̀ ìgbàwọ́ tó ti kàfàrà rẹ̀ ní kí dáfnà kọ́ bó kí ẹ tẹ́ ìdọ̀tí tí wọ́n ṣe láti tí ó dáa ní ẹ̀ṣẹ̀ ni nínú ẹ̀ṣẹ̀ tó wá jẹ́ ṣe olóore tọ́lọ̀ fi ànábà mẹ́ta sọ́lá ó ní àwọn ìdọ̀tí tí ìyẹn mú kó mọ́ṣáláṣí kọ́dọ̀ olè mọ́jẹ́ pé ó gbálẹ̀ ó kẹ́ ìdọ̀tí kan lọ kàrá mú sídì làbínú wà ní ọjọ́ ìwọ̀n mú kúrò ọtún mẹ́sẹ̀lá jíṣẹ́ náà kátọ́ àtọ́pẹ́ ni tí ń gbà kátọ́ àtọ́pẹ́ ni tí ń fọ́ àládánlá yóò mọ̀ bẹ̀fẹ́ níbẹ̀ káná ya gbìyànjú ká máa kópa ń bí ìmọ̀ tún lẹ ọlọ́run ṣe ẹlùmí ò fẹ́ kí ìdọ̀tí kẹ̀kẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n o lè rí ti inú mọ́ṣáláṣí báyìí kó anábì inú àwọn dáadáa tàfihàn inú àwọn ẹ̀sàn ẹ̀ṣẹ̀ dáadáa ní tàfihàn ní ìdọ̀tí tí yẹn mọ́kúnnù mọ́ṣálásí náà wà wà ọ̀rí dọ́tẹ̀ aláyíyá tó ummati wọ́n ti fi hàn mí àwọn ẹ̀ṣẹ̀ àwọn àlìúmọ̀ mi yẹn kí wọ́n ti fi àwọn dáadáa ẹ̀nà tó fi àkejì hàn falam arọ̀ zamban anábì nínú àwọn ẹ̀ṣẹ̀ ìwọ̀n alẹ́sẹ̀ kan àáfọ́mọ̀ mi tó tóbi tó mi súratin min al-Qur'an tó tóbi tó súra kan nínú alkùrán àwọn ayatin àbí aya kan òtíyà àrọ́júlún tí a ń bẹ́ nìkan tó ti gbàgbọ́ yé rẹ̀ tó ti mọ́ fún mọ̀nà sí àhà tó bá dékí ni tó bá gbàgbé rẹ̀ ah ẹ̀kọ́ àdìsí yìí tóbi kí nínú àwọn ẹ̀sẹ̀ tó fi hàn mí òun ni àyà sóra kàbáyà kẹtẹ́yà tó dékí ni tó wá gbàgbé ìrẹ̀lá àfáà tí wá tẹnu mọ́ pé irú gbàgbé wo ni tí gbàgbé kéyàn ti mọ́ kó mọ́ mọ́ ni àbí gbàgbé pé kò ló anàtọ́ ní kò ló ni pé torí pé náà ti yàtọ̀ àmì ìmánà tààrọ̀kà nínú èdè tààrọ̀kà kéyàn fi nǹkan lẹ̀ ó ti mọ ìdájọ́ kéèyàn wá tààrákà rẹ̀ kó mọ́ lò mọ́ ànábì ní anú ẹ̀ṣẹ̀ tó fi hàn mí ni hmm, àìmọye àtàtì gbọ́dé ni sáà lò àbí kàtẹ̀ pé túnmọ̀ ẹ̀ náà tó gbogbo ọgbọ́nàpanukọ̀ lórí ìyẹn o kan ní gbàgbé tí bí ní mana tààrọ̀kà náà mọ́ jẹ́kíní kó mọ́ tọ̀fin ànábì àtìmọ́ àbábọ́dọ̀ pé ló kí yẹn gbàgbé ìgbàgbé kéyàn ti mọ́ kó gbàgbé ẹ̀nà èyí tẹ lílò nìkan ẹgbẹ́lẹ̀ ní ó jẹ́ ká múra sí òfin ẹ̀sìn ọlọ́run tá ń kọ́ ẹgbẹ́ àwọn àti tafsir káwẹ̀ tó dé àti inú àwẹ̀ náà àmìyára ta ti tú nígbà tó ti ń tu fọ́ẹ̀ká kọ́ adékíní àmọ́ ẹgbẹ́ bàbá fẹ́ dúró tí ń tádìsí sọ àmọ́ sọ àní gbàgbé at the same time òfin tó kó sínú náà àrídẹ́gíní àní fílẹ̀ tọ́lánẹ́bí ní nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́fihàn bí òun lẹni tí ọlọ́run ti fún láyà kan gbọ́yé àbí sóra kan tó wá gbélẹ̀ tí kò lò àbí tí ó gbàgbé tí negligence àìkàkún ẹ̀rí tí ó jẹ́ kí ó mọ̀ tùkáyàká alùkùránì fún ẹlùgbogbo pọ́yì sáàsọ̀ gbogbo ẹ̀sùn tẹ̀léra wọn ni pé kùránì kìí ní ẹmọ ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀rí tọ́lọ bíṣẹ́ ọbíṣẹ́ lọ wà rí kùránì ká tọ́ọ̀sì máa ká ọ̀lẹ́mọ́lá ayé tẹ́lómi ìsìnkú wá pátí pátápátá ń tẹ́sìn òfẹ́ ni àwọn ìṣẹ́wájú wa máa máa lo òfin ọlọ́run gán wọ́n bá ti ń gbọ́ báyìí náà ni wọ́n sì máa mú lò nítàbí jìnà sí wọn nìyẹn ẹ̀mí tábà ń gọ́lé ní tó yẹ pé ní òṣìṣẹ́ ìlàpá lára wa kọ́lọ̀n kọ́ sànú wa bákan náà àwọn ẹ̀sà alkùránì òní rọ́tìmọ̀ kíkọ rẹ̀ tí wọ́n kọ́ pẹ́ẹ́rẹ́ kíkọ́ tán kọ́ alkùránì èdè lárúbáwá ni ó ṣùgbọ́n kíkọ́ tiẹ̀ spẹ́ṣíà tún special kátù kùránì special ìyẹn ló bá tẹ́ pé gbogbo àwọn twenty sáyẹn tẹ́rí kan ní kọ̀ǹpútà ní wọ́n à lé ìwé àbá ń táìpù kan à lé táìpù bí kùránì ṣe wá kárí táìpù àbí táìpù arahman tó ń táìpù alif lam rọ àbí lẹ́yìn rọ́ọ̀kì lókù ha lẹ́yìn akínókù mim lẹ́yìn mímú kọ alif kọ alif mọ̀jì níbo ló máa ní kùránì mara wà lókè báyìí tí ó bá kọ mímú yẹn tó bá kọ alif ó rí pé yóò jà pọ̀ mọ́ mímú nínú kọ̀mpútà mọ́sẹ̀ wà ní kùránì alif yẹn máa dádó lókè báyìí máa kọ nù bẹ́ẹ̀ ni sọ̀láàtù tẹ́wàlì sọ̀láàtù wáwò máa wà ń bẹ̀ ọ̀tí ní ká bí kùránì bá ti kọ kùránì yẹn àrọ́sùmọ̀lẹ̀ òsùmánì nínú ẹ̀ṣà kùránì ìyẹn ló bá tó pé táwọn àfá bá ń kọ tíra àbí àwọn tán táìpù tó bá ti bí àyà kùránì hátù ti ẹ̀sẹ̀ṣà ni a máa lọ kọ́pì ẹ̀ ní a máa gbé síbẹ̀ ẹ máa rí lọ́pọ̀lọpọ̀ tíra yàtà pẹ̀lú ẹwò hátù eléyìí sí ó yàtọ̀ sí tán táìpù yìí Especially after al-Qur'an ọgbọ̀rọ̀ a ní àwọn kan wá gbìyànjú pé kálẹ́bà mú nǹkan rọ̀ fáwọn èèyàn káwọn náà ma káwọn ṣe kíní káwọn kọrù hátò ìmúlá ilé sọba kọ́bẹ̀ mú dàbí kùránì ṣe wá ní hátò ìmú dàrú ilé àìsíkọ nǹkan míì bẹ́ àyàfi aya kùránì nìkan bákan náà nínú àwọn ẹ̀sà alukùránì ni pé ó ní ìwé gbẹ̀yìn ilé iná tó lẹ́sà ìwé gbẹ̀yìn fún páni fún gbogbo ayé pátá torí pánábi tọ́lọ ń gbé fún ànábi gbogbo ayé ni ọlọ́ni kúlíyá ayú annas inni rasulullahi ilaykum jami'a ànábi sọ fún èmi lò jíṣẹ́ gbogbo yí pátápátá àyíkẹ́tọ́ bá sọ pánẹ́bí ṣe kí ní kan máa sọ pé ní ni, sáúdí Saudi ọ̀rọ̀kọ̀rọ̀ ní òfin sáúdí báwo tí sáúdí nìkan ní gbáwẹ̀ bá ti ń gbáwẹ̀ ọ̀sẹ̀ láwẹ̀ ni ní káwà mọ́ gbá àbí tí irun bá dé ìsìn ọ̀sẹ̀ irun sáúdí ni tó bá kàn múra tó bá fẹ́ múra ọgbọ̀ ìmúra sáúdí ni ẹgbẹ́jẹ́ làbí àwáìtì náà ní ọwọ́ ń sìn kọ́ fi ṣe mọ́gílé àwọn tí sáájú mọ́ inú kọ́ tó fi ẹ̀kọ́lù ètò mọ́ra ń dìrẹ́ ní kọmọ́ra olè lórí ìmúra Saudi ni yóò kò sẹ́ni tó bọ̀jà sí kọmọ́ra bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni ṣùgbẹ́kásọ ẹmọ́ Saudi o èyí sì múra Pakistan ìmúra pikini ìmúra gbogbo ayé àyíntúláàrí fẹ́ ọwọ́ jàlábí àkọ́ fàlùkímbà lé ìgbàmọ́jẹ́ pé Guinea lọ́wọ́ ni ìjànkára ni àbí lè tìbí àwọn àbáṣe wọ́yà bí sáàmàjò kọjá kí ni kòkòsẹ̀ yìí tá ń sọ fún ọnù yìí lè mú àti ní kíká ní tẹ́tẹ́ kọ́ máa lo eh, alikimba ọ ti máa lo ṣìmáàgì ṣìmáàgì tọ́ndà fádùn wọ́n dàbólú àní ọlò yíò wọ́n bá wù ẹ́ ní ọba tí wù ẹ́ tí wọ́n kó tọ́ bá wọ̀ kò jẹ́ bùbá àti ṣòkòtò náà ní wọ́n jẹ́ jàlàbíà náà ni wọ́n jẹ́ set and trouser náà ni kò gbọ́dọ̀ kọjá kí ní òkòsẹ̀ dáńsọ̀nù látàrí bí sọ ilé ìkòsọ́ fún ara maka nìkan gbogbo ayé kánàbí sọ pé ní wà ó hìyà ilayya azal Qur'an ọlọ́ni pé Qur'an yìí fún mi lè ohun zero kùn kí n fi ṣe wáàzí fún yìí àtànàbí dojúkọ wà mọ̀ ń bálága àti gbogbo ibi tó bá dékíní tó bá dé ibi tó bá bàlága láyé ìyẹn pé gbogbo ayé ni tí kúránì bá ti dé Chicago ní Amẹ́ríkà ó ti dòfin rẹ̀ àbí òdòfin rẹ̀ tó bá dé Italy ńkọ́ wà mọ̀ ń bálága náà ní China ayé pé tágbọ̀ yẹ pé ìwé gbogbo ayé pátápátá ni gbogbo tó bá tí wọ́n fún alófin wá ti sí lùkàn wọ́n lùkàn lónìí kan gbogbo ayé ni àbí fi tíṣù láwọn wọ̀ ló bọ́ọ̀dé Australia àwọn mùsùlùmí náà ń gbàwẹ̀ àbí ẹ̀kọ́ ni bọ́ọ̀dé Brazil àwọn mùsùlùmí ń gbàwẹ̀ bóòlù ó dé òfin kan wà á dé nínú ẹ̀sìn wa tọ́tì mẹ́rin wá fún ẹ àìfẹ́ kan ṣe níyọ jàmbá láwọn èèyàn o àìbẹ̀ kọ́ ni tọ́bá ní nǹkan tán fẹ́ ṣe alẹ́ ní Saudi náà ti ṣe yìí tọ́bá wá rí kẹ̀kẹ́ tí wò ṣe ọ̀nà pé ní kọ́lá Saudi gan mọ́ ṣe bẹ́ẹ̀ <laughs> àẹ́tí tó ti yára Saudi lé ní lágbègbè ẹ̀yìn sí tọ́bá kí ló ṣe hàn pàà ní rọrùn ní takọ Saudi yóò àbí Saudi lẹ́ńdẹ́ nígbàtá ti tó bá kírun bí kẹtẹ́yìn bá rọrùn wọn kí ni fún ẹ̀rọ rọrùn Saudi náà ah, ah, ẹ̀tún tó dára Saudi ṣe ìrẹ́lẹ̀ àwọn akọ̀rí tó ga pẹ̀lú pé Saudi ṣe jíníkà kò ṣe jíníkà kí là nẹ́bí sọ ni kó bẹ̀rẹ̀ ń bẹ̀rùn kò ń ṣe pé ẹ̀sìn ìlú nìkan ló mú wa kódà arákùnrin látara ànẹ́bì gan tẹ́mọ̀ pẹ́sẹ̀ ayé lọ́lọ́run ẹ̀sìn gbogbo ayé lọ́lọ́run gbé fún ní mo rẹ́tí bí maka nígbà tó lé ebolo tó jẹ́ àlọ́ Madina káyí pé ẹ̀sìn ìlú maka nìkan ìgbà ẹkú lọ Madina nígbà tó níbi wá wà maka ànẹ́bì wá rẹ́sẹ̀ sí gbogbo ìlú lọ́ba lọ́ba wọ́n rẹ́sọ̀rọ̀ bá rúù wọ́n rẹ́sọ̀rọ̀ bá fárẹ̀ ẹ̀rí ọba fárísì ló fa lẹ́tà anábì ya anábì ní mẹ́sàkà lọ́wọ́ múlìkà ọlọ́ọ̀fà ọlá rẹ̀ ya àti bọ̀tán rẹ̀ sí dá Egypt ọba Egypt ké ẹ̀sìn yìí ẹ̀sìn ló dé gbogbo yẹn mọ́ bọ̀ ẹ wá gba ẹ̀sìn yìí kánàbí tó kò láyé gẹ ibi tó dilé dé yẹn dé orin yẹn débẹ̀ pé ẹ mọ́ sọ fún lọ́balọ́ba àwọn tán náà kọ̀ǹtúrò nǹkan gbà wọn nígbà tó dé lu Egypt ah, inú ọba náà dùn pé ah, ẹni yìí ti ẹ̀pọ̀n ṣùgbọ́n ẹni tó gbé wà ìwọ̀n gbá bó ti àpọ́mílé ẹrúbìnrin yẹn bá ń fún mú fi tọrẹ fún ẹrúbìnrin yẹn pé Maria tó bí Ibrahim fanibà mọ̀tàsọ́lá wọ́n fi ní ìkan nínú àwọn lẹ́yìn ẹ̀kọ̀díjá ẹni tó tó bí wọn fánẹ́bì lẹ́rú rẹ̀ àyíká fún ìyàwó tó ni ṣùgbọ́n ẹ̀ lè súnmọ́ ẹ̀rú ẹni kí lànà bí ó fi hàn pé ní ẹ̀sìn yìí o ẹ̀sìn gbogbo ayé ìwé tọ́lọ̀ wa gbé fún wa tó jẹ́ ìwé òfin yìí náà nígbà tẹ́sìn jẹ́ ìwé gbogbo ayé kí lọ́wọ́ ìwé náà jẹ́ ìwé gbogbo ayé ọlọ́ni tabaraka alladhi nazala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira mímọ́ ọlọ́n tó sọ al kalẹ̀ fẹ́rù rẹ̀ kó lè bá jẹ́ ìkìlọ̀ fún gbogbo gbogbo ayé pátápátá ó ní ìwé gbẹ̀yìn ìwé mélòó ló ń sọ̀kalẹ̀ hmm? ìwé mélòó ló ń sọ̀kalẹ̀ mẹ́rin ẹ́ kò ló ń kà kò níye ẹgbọ́ mélòó mẹ́rin àwọn tán láàmọ́ iye àwọn ẹnẹ́gbà a ní mẹ́rin lọ́lọ́run sọ fún wa wọ́n ti máa ń sọ nìyẹn ìtọ́lọ́run sọ fún ẹlọ́lọ́run sọ pé tó sọ fún wa Taurat Injil Zabur Al-Qur'an a ní Sufi dá Ibrahim àti ti Musa pé ìtẹ́pẹ̀ Sufi bí tákàdá ni pé àfáàmìkà àlekọ̀ọ́ntìrà àwọn òpó bí ìwé ìyẹn náà gbọ́ sọ̀hífà bí newspaper tí ó pọ̀ ẹ gbogbo ìtọ́lọ ń sọ fún ayé tí ó jẹ́ ìwé òfin kùránì ní gbẹ̀yìn ẹ̀ àtìláwọn ti tó ṣíwájú rẹ̀ àríkúnlẹ̀ mọ́ torí pé àwọn táà tó ń rí bí Tauratu al-Injil táwọn èèyàn gbé dání lé ní wọ́n ti dé gíní wọ́n ti tọwọ́ bọ̀ ìpínlẹ̀ gan ọ̀lẹ́fọ́sọ̀yà pélé ìpínlẹ̀ ilé ní ìtẹ́fikún wọ́n fi kún wọ́n sì yọkúrò ń bẹ́ ayé mi padà ṣùgbọ́n alukurani ni ìwé gbẹ̀yìn tí ò ní wa mọ́ ẹ̀ náà rẹ̀ náà ṣírí pé tọ́lọ̀ fi sọ tí aburú òfin lè wọnú ẹ̀ náà ni pé kò sí mi lẹ́yìn ẹ̀mọ́ ẹ̀ pé nígbà tí aburú wọ tàwọ́rọ́ ti sìn kí ni kurani tó wọ injil kí ni kurani wá ṣe ó wá sàtúnṣe ọ̀hìn ó wá gbófin ìrìnkalẹ̀ ṣùgbọ́n tí aburú bá wọ kurani kò sí fi mí tí wàá tí wàá tún ṣe mọ́ ọlọ́run fi sọ ní bàjẹ́ kan ò lè wọ inú rẹ̀ bákan nínú ẹ̀ta alukuraani ni aymanatuhu ala alkutubi sabiqa ó jẹ gàba lórí gbogbo àwọn tírà tó ti ṣíwájú òun ló wá kínú òyìnbó tó yẹ ká fún ní ó wá borí wọn ó wá tó rí ẹ́ ìyẹn pé òun ló òfin rẹ̀ òun ló dájú ó tún pàṣídì wọn àyíwá ìyẹn ló bàtọ́ pé tẹ́lẹ̀ kan máa ń ṣe kíníkan wà nú òfin kan wà nú bíbélì wà nú kíníkan èyí táwọn ọmọ òpé alukùránì ní kíní ìgbẹ̀yìn bọ́ọ̀ bá mọ́ ẹni tó wà nú àwọn tí a ti ṣíwájú kò ní ẹ lára ìrọ́sìn alánàbí ìsákírun tó bá mọ́ ló ṣe wà ní Injil kò ní lára tó gẹ́bọ̀ mọ́tẹ́lẹ̀ náà kùránì tó wá jẹ gàbà lé lórí ti kùránì lọ́gbọ́rọ̀ fi kírun ẹmù fẹ́ mọ̀ bí anábí wa mọ́sá ti gbàwẹ̀ tó bá mọ́ kò ní lára tó gẹ́bọ̀ mọ́tẹ́lẹ̀ náà lè gbàwẹ̀ kọ́lọ̀ gbà lọ́wọ́ rẹ mọ́lẹ̀ yìí kùránì mú àwọn tó wá jẹ gàbà lórí gbogbo wọn ìlànà sọfẹ́lómìdẹ́ pé kó múra sófẹ́ kùránì ó sì mọ bí ó sì fàdísì tú ẹgbọ́n ọ̀ká kùránì àti bíbélì ni tí wà tí wà tí yóò gbé kùránì tẹ́gbẹ̀ẹ́ kan yóò gbé bíbélì tẹ́gbẹ̀ẹ́ ó wà lè máa tako hadith akọ́kọ́ pé ni pé bá ṣe ṣe gbogbo ń tọ́lọ́ fẹ́ ká ṣe náà ló wà ní kíni al-Qur'an sálàyé wọ̀rẹ́ wà nọ́dọ̀ anábíà Muhammad sọ̀rọ̀sọ́lá gbọ́tọ́ bá ń tún ní mọ́ pé anábíà Isa ó ní wà sọ́ ní ibi sọ̀lá ti wà sàká tó yọ sàká anábíà Isa yọ sàká bóòlù ti wá yọ ń sìn di gbogbo àwọn wa anzalna ilayka alkitaba bilhaqq asọ́tíra kalẹ̀ fún ẹ lódodo musaddiqan lima bayna yadayhi min alkitab tó wá pè lódodo ó wá fi nílẹ̀ àwọn tíra tó ti ṣíwájú wa muhaiminan alayhi wa muhaiminan alayhi wa sọpàṣẹ́jì gbogbo àwọn tíra tó ti ṣíwájú fahkum bainahum bima anzala Allah tó bá wá dájọ́ ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ní kọ́ ọmọ fi ṣe gíní kọ́ ọmọ fi dájọ́ láàrin wọn tíṣà al-Qur'an fala tattabi ahwaahum amma ja'aka min al-haqq má tẹ̀lé àhàwá àwọn àfẹ́nú táwọn yẹn kójọ ìrìn Yahudi ìdáni àsọ́rá ìfẹ́nú lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé má tẹ̀lé àhàwá kéjẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ni wọ́n tẹ̀lé gbogbo wọn tẹ̀lé ọlọ́ni wọ́n tẹ̀lé fẹ́ẹ̀nú wọn ibi tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ẹ Kùránì àwọn tíra tí ó ti ṣíwájú tó nínú àwọn ẹ̀ṣà rẹ̀ ní iná tún rẹ̀ nínú àwọn ẹ̀ṣà òun náà tún ni pé àwọn tíra yòókù ẹ̀kan náà na máa ń sọ̀kalẹ̀ lódindi ànábì Musa lọ gba Taurat ọlọ́run fún lẹ́ẹ̀kan náà Injil ọlọ́run fún ànábì ṣùgbọ́n alukur'an nínú ẹ̀sà rẹ̀ ni pé kò sọ̀kalẹ̀ lẹ́kàn sọ̀kalẹ̀ jẹ́dẹ̀ ni ọlọ́nà kèfèrí sọ pé láwọ́lá nọ́sílá alukur'an láwọ́lá nọ́sílá alukur'an jumlatan wahida alnọ́sílá alẹ́ alukur'an jumlatan wahida káìkọ́ sọ kur'an ní kalẹ̀ lẹ́kàn yẹ́gbẹ́ sọ tàwọ́rọ́ kalẹ̀ àti Injil ọlọ́ni kazalika lẹ́nu sábẹ́ tàbí ìfọ̀ áàdàkà díẹ̀díẹ̀ tá a sọ yìí a ṣe bẹ́ẹ̀ kálíbà àti ẹ lọ́kànbalẹ̀ ni ọ̀rọ̀ tàlínáhù tẹ̀rẹ̀tìlá fẹ́tìlímà ká ní kíkà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́nsọ alukùránì kalẹ̀ nígbà mẹ́rin fún anábẹ́ ọ̀sọ̀lá díẹ̀díẹ̀ ọdún mẹ́rin ọlọ́run fi sọ kalẹ̀ 23 years láti wà láyé mi ti dà 40 years 3 days 63 years tó fi kú ọlọ́ni títọ̀ kalẹ̀ díẹ̀ díẹ̀ yìí gan láàrin fẹ́ lẹ́mí balẹ̀ lápẹjú rẹ̀ kí ṣùkà ṣẹlẹ̀ ń sì ọlọ́kàní kí jíbìrì wà sọ ayà kalẹ̀ ìkàbá ẹ̀rí pófin ẹ̀sìn náà díẹ̀ díẹ̀ lọ́sọ kalẹ̀ láti ń kírun lọ pàtó tí wọ́n lá àwẹ́dé àbí ẹ̀yẹ tẹ́ lọ skúl ẹni gbogbo sílábọ̀sì yìí ò tẹ́ ìjáde ẹ̀kan náà lẹ́kọ̀ọ́ <laughs> àbíkẹ́ mọ̀ kọ́ díẹ̀ díẹ̀ olómi lẹ́yìn balẹ̀ díẹ̀díẹ̀ ni ọlọ́ni kàfáàlìkà lẹ́nu sábẹ̀ tàbí èèfò àdàk díẹ̀díẹ̀ yẹn abẹ́ ẹlẹ́mì balẹ̀ ni àwọn kèfèrí àbáwọn yẹ̀wúrí àti nàfọ́rá ń fẹ́ gbàbẹ̀ wọlé pẹ̀ tíra ti ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ kò sí sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà àrò pé ìtàn fẹ́ ti àwọn bẹ́ẹ̀ fi gbọ́ ẹnu àtẹ́lu kùránì ọlọ́run wá fún ẹlẹ́rìí pé kàfáàlìkì tẹ́rẹ́bà ti sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ lẹ́nu sábẹ̀ tàbí ìfò àdàk abẹ́ fi ẹlẹ́mì balẹ̀ tó náà wà rọ̀ tàlnáwó nínú ẹ̀ṣà alkùránì náà àwọn ní kùránì ásọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ìgbà mílẹ̀ àwọn ẹgbẹ́ pé náà sọ kùránì kalẹ̀ lóru Lailatul Qadr àti náà sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ kínà láyé tó wà lórí ilé ẹni nínú ẹ̀ṣà alkùránì ní ó tún ní mahfuz gẹ́gbọ́n ọba subhanahu wa ta'ala fi sọ́nù kọ́ra ẹni sátò burúj àyàtàkàdé fún bali lezina kafaru fi takzi walau min waraihi muhit bali wa qur'anu majid fi lawhi mahfuz ibi mo fẹ́ lọ́gán fi qur'an ni wa no lawhul mahfuz ka lo fẹ́ ti so kan ni yu ko wa no lawhul mahfuz ẹ sísọ ẹlẹ́ẹ̀kejì èyí tí àbátò kọtíra ìpè lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tiẹ̀ tó rọrùn kàtí lawhul mahfuz yẹn òní sísọ̀kalẹ̀ sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀ tán pé àyè kan ní sánmà dẹ̀ndẹ̀lẹ̀ sánmà èyí tó kẹ́gùn sáyé yìí a ń pè bí ká ní Baitul Izza kílá pé ẹni ẹ̀sọ̀ kùránì kalẹ̀ síbẹ̀ ìyẹn lọ́lọ́run rí fa àti pa àsọ kùránì kalẹ̀ ni àwọn kan láti láwọlì màbúsì yẹn dé fi Laylatul Qadr tó tọ́ bá ń gbọ́gbọ́n sọ Qur'an kalifa nabi aya kan wá sọ̀kalẹ̀ wọn àtẹ̀bí ìjọ kan náà nánà sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ ti jọ kan tọ́lọ̀ wọn di fáà sí pé ṣáàrù Ramadan alẹ́sìn mú sí làfíìl Qur'an pe pé oṣù Ramadan ta sọ Qur'an kalẹ̀ ìsọ̀kalẹ̀ tọ́lọ̀ wọn di fáà sí bẹ́ẹ̀ ni sikini sí Baitul Izza nínú Ramadan yẹ pé oṣù tún ní Ramadan ìjọ olówó ajẹ́ ó wá jẹ́ òru kan níbẹ̀ onílẹ̀ òru Laylatul Qadr ẹ̀kí ìsọ̀bá àyà yẹn ti tò tẹ̀lé àwọn ó sọ kalẹ̀ lóṣù Ramadan oṣù Ramadan ẹ̀wọ̀n pé oṣù kan nímọ̀ kọjọ́ 29 days àbí 30 days ìjọ kan lọ́wọ́ àtọ̀ka òru kan lọ́wọ́ àtọ̀ka nínú gbogbo oṣù ẹ̀wọ̀n náà lóru Lailatul Qadr ìsọ̀kalẹ̀ kan ìsọ̀kalẹ̀ kejì ní ìsọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n ń bá anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ìyẹn ló fi 23 years tó fi ṣe kíní tó fi sọ eléyìí ni àlàyé tí ọlọ́run bọ́bá alẹ́kẹ́ láti fún nínú alukur'an àwọn tíra yòókù ẹ̀kan náà làwọn sọ̀kalẹ̀ ẹ̀kan náà làwọn sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ tí ọlọ́run sọ̀kalẹ̀ fún mọ́kùnrin àwọn sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ báwọn ìṣẹ̀lẹ̀ bá ti ń ṣẹlẹ̀ òfin mi ọlọ́run pé àsìkò yìí òfin yìí yóò bá yẹn yìí lára ọjà kí lè náà tó dòfin látòun lọ ẹ̀ máa ṣe báyìí látòní lọ ẹmọ́ ti kí ni ẹmọ́ ṣe báyìí mọ́ ẹ̀yìn ẹ̀wọ ayọ̀ ọtí ọlọ́run bọba alẹ́kẹ́lọ́kọ́ sọ̀rọ̀ pa ọtí kí wọ́n béèrè pa ọtí àti tẹ́tẹ́lọ́ rẹ̀ fi ìmọ̀ ismun kabiru wa manafi'u linnas àbí àyà yẹ pé ẹ̀tẹ́ wà ń bẹ ṣùgbọ́n àwọn bí wò pàyín tẹ́sẹ̀ wà ń bẹ̀ láǹfààní wọn bẹ̀ kákú torí ẹ̀ṣẹ̀ káfílẹ̀ tó pé dárò lè màfá fẹ́ ẹ́ mọ̀kọ́ alá jálìbì lè màsọ́ọ̀lẹ̀ tábárí tí ó da ìyẹn lákọ̀ọ́kọ́ tí ìdànù pé ká náà wọ́n àǹfààní kan lọ torí da iná máa dé kíní máa bá jẹ́ àbí ẹ̀sẹ̀ ń dùn ẹ̀sìn ẹnìkan náà fẹ́ bẹ́ẹ̀ tíríṣẹ̀ ẹnìkan àbí wọ́n bá ra bàtà ìwò lọ́wọ́ sí ẹ̀hùn kọ́kọ́ tíríkì kọ́kọ́ lé tí ó dá ìdànù náà àmì òkè àǹfààní tó àmì ẹ̀nà ẹni nira àmì kágbówó ní ìnira yẹn ká máa wọ àǹfààní yẹn ayánu bá tó sọ kalẹ̀ tó yáyọ lẹ́bí náà mọ̀nà látẹ̀kọ̀rọ̀bù sọ̀láta wọ́n tún sọ káàrọ̀ ẹ má sọ márùn-ún tẹ́bà tẹ́bà ń tó sàfún díẹ̀ àmì tó filẹ̀ kọ́lọ́n tó wá sọ kàlẹ̀kẹ́ yáyọ annáṣì innama al-khamru wal-maisir wal-ansab wal-azlam rijsun min amali shaitan fajtanibu kọ́lọ́n tó wá sí ilé wọ̀ pátápátá bí kọ́lọ́n sí sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ inú ẹ̀sà tó tún wà fún alukọ̀ránì rí à ń sọ ilé ìkámọ́ pàtàkì alukọ̀ránì pàápàá jùlọ bá ṣe wà nù rọ̀mọ́lọ́n láńlá ní ṣẹ́ta ń ṣe bákanáká mọ́ ń pa alukur'an ìmọ̀ ń pa rẹ̀ yóò tó jẹ́ kí a tún bá bàrá rẹ̀ sí bákanáká ní ìfẹ́ rẹ̀ sí abinaba sọ́nà wa tààlà kọka kúnnú àwọn ẹni rí tí wọ́n mọ́ bàbára alukur'an ó sì kàákúnnú àwọn tí wọ́n lè lòfin rẹ̀ tí kúránì ó sì ṣe pẹ̀ wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama wasallallahu wasallama ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanahu